ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ gbogbo nǹkan tó relé tí máa bọ́lá ṣe máa ń fún àwọn ànábì ọlọ́run àbí níta ń pè ní àbí tẹ̀sí shura èyí tí a ń bá lọ lórí ọ̀rọ̀ pé ọlọ́run sọ pé ọ̀nà kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i ibi tí a bọ́rọ̀ dé tí a ti fẹ́ kọ́ntínú lónìí ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jama'a gbogbo àwa tí à ń béèrè béèrè tí mi ò tí ì dáhùn ká má fi ṣèbínú àwọn ìbéèrè pọ̀ débi pé tí n bá ní pé béèrè nìkan ramadan a ní ráwọn topic mi treat so màá dá àwọn ìbéèrè tó bá relate mọ́ àwọn topics mi tó bá wà nílẹ̀ ṣé ara kàtí ńlá kára subhanahu wa ta'ala kó ga ìdíwọ́ àlórí ọ̀rọ̀ pé ṣe a rí ọlọ́run and àwọn náà ti rí ọlọ́run rí eléyìí yóò ti wà lọ́bí pé ká bẹ̀rẹ̀ nípa ohun tá a fẹ́ sọ̀rọ̀ nípa aláì látọ̀bí pé iṣẹ́ àdílára rí ọlọ́run àti pé kí ni concept Islam ní lórí. àwọlẹ̀n ọ̀rọ̀ yóò pín sí méjì àkọ́kọ́ inú rẹ̀ ni pé kò sẹ́dá ara kan tó lè rí ọlọ́run lójú ayé ìgbà òun á ń lọ sínú oko òun á pàdé ọlọ́run àwọn ìlọsọ́lọ́kẹ̀ kan òun fẹ́ lọ pàdé ọlọ́run àbálọ́run sọ̀rọ̀ kan fún òun nígbà tó ń lọ lójú ọ̀nà o síra kan tó lè parí ọlọ́mbà tó lè rọlọ́mbà torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé ẹni lákùn òní rí Allah subhanahu wa ta'ala tí tí ó fi kú ṣùgbọ́n rírí tàn nábì orí fáàsì ń bí lórí rí pé tí a máa ń wà lójú ayé ni bọ́tẹ́ pé tọ̀rọ̀ àlá ọ̀rọ̀ àwọn afá tún wá yàtọ̀ nítorí pé a ti rí hadith ọ̀gọ̀rọ̀ hadith tó sọ fún wa pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé òun rí ọlọ́run lójú òun ọlọ́run bó ń sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ìkàyà àti ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sì wà lórí ọ̀rọ̀ ìmáàmù ahmed bin ambali láìṣẹ́ kan mọ́ láìṣẹ́ mẹ́ta mọ́ tí wọ́n máa ń pè mọ́ pé sheikh ìmáàmù ahmed bin ambali àwọn náà rí ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn afáàfin yanjú ẹ̀ ò ní í pé bí ọlọ́run tí ogun wọn sọ pé àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí ó yàtọ̀ sí tọ́gọ̀rọ̀ wà mí lè máa kílè mọ́ nínú ìtàn náà bá Muhammad sallam sọ ìmọ́lẹ̀ lànà bí sọ pé òun rí ìdàn ilé ìwà máa fà á bọ̀ síbi pé ẹ ń bá wá jẹ́ pé òkúta lórí tó jẹ́ pé ó kan kò bá jẹ́ kínú kò bá jẹ́ kò bá jẹ́ tí ìṣe tí describe fún wa àbẹ́ èèyàn kan lórí tó wá sọ pé ẹni yẹn ń sọ fún òun pé òun intanet ń kílèmù ìgbà lọ́wọ́ ẹ̀ kí ni ìdí ìdí ni pé wa ta'ala sọ fún ọ́nà pé as kò séèyàn kankan tó lè gbàwòrán Allah subhanahu wa ta'ala wọ̀ kò sẹ́nà kò kankan tó lè gbàwòrán Allah subhanahu torí pé kò sẹ́ni tó mọ̀ it is neither animal nor human being it is neither what you are thinking tó lè máa imagine ọkàn rẹ̀ gẹ́gẹ́ it is neither your imagination Allah is far beyond that ìfúndé ilé ayàkùnrin ilé ìdíjẹ́ káwọ́kọ́ gbọ́ ìpele ìsẹ̀kà nífẹ̀ẹ́ ṣe ń wọ́wọ́ sẹ́mi ọ̀gbọ̀n sí i kò sí ọlọ́run ọba ìṣe kò sáré láfijọ́ kan fún Allah subhanahu wa ta'ala ó wá rán ẹ̀kọ́ kan lójú náà àbúrò èèyàn kan ní à ń sọ pé èmi ọlọ́run ni mò ń bẹ́ sọ̀rọ̀ ọmọ ìyá ètò ń gbọ́ àti ètò ń rí yẹn ìyẹn iṣẹ́ ọlọ́run ìtànjẹ látọ̀dọ̀ ṣe ìtàn nìyẹn kọ́lá subhanahu wa ta'ala kó gáìdì wa. kábọ̀ sí sí Muhammad sallallahu alaihi wasallam ní ojú ọ̀nà àbí níbi àlá náà. anábà muhammad sallallahu alaihi wasallam a ìrí ní ojú àlá yìí alámọ̀rí kan ni tí ó nídi kí a emphasize ní lórí hadith anábà muhammad sallallahu kan wà lánàbí sọ fún wa yìí pé nínú sọ́yí muslim anábì sọ pé man ra'ani fil manam faqad ra'ani fa inna shaytan láyé tá a máa sára rí pé ẹ ń bá sọ pé òun róun lójú àlá òun gangan lórí nítorí pé ṣe ìtọ́ ni kò lè gbá òun àtòun náà wọ̀ jẹ̀mọ́ ẹ̀ ọ̀rọ̀ yìí ó wá fáwọn kan ní wíńkì débi pé wọ́n á máa kílèmù ọgbà àwọn ti àrà nìyẹn bí ṣe rí oríṣi sí àdúrà gan ni wọ́n mọ̀ sọ fáwọn ìpè àtọ́lá lè ṣàdúrà báyìí tó tẹra mọ́ dáadáa ó rà nìyẹn bí dáadáa dáadáa ẹ̀ mọ́yé ìgbà mo máa ń rí sí ẹni <laughs> eléyìí ó gbà pé anábìkàlá láti ṣàlàyé lórí ọ̀rọ̀ ìrí ànábì lójú ràn awalan kò sí èméjì ń bẹ torí pé anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní àmọ́nlọ á ní ẹ̀ńbẹ́ ilé rí òun ànábì lójú ràn yẹn ni pé ní ìgbà olójú oorun òun náà lórí ṣe kó ṣe ìtàn olùgbà wòran wọ ṣùgbọ́n àdéhìí àwọn àṣìbọ́ kan lè fẹ́ wà ń bẹ fún wa làáfàá fi wá mú kọ́ ìlà wa kí ni kọ́ ìdá wọn náà àwọn afá sọ pé almuslim qabla an yadda'a annahu ra'a annabi sallallahu alaihi wasallam an yu'rada an yu'rada ma ra'a ala ahli al-ilmi wad-din ẹn bá fẹ́ ẹn bá ń kílè mọ́ pòun rí annabi muhammad sallallahu alaihi wasallam lójú àlá wọ́n fẹ́ kọ́ ẹgbẹ́ tẹ́ni yorùbá ṣe oníròjú tí ó sì fẹ́ kí òjú wà nínú ayé nínú àwọn tá a wà láyé nìsín kẹ́niyẹn gbé àlámọ̀rí nítorí yẹn kó lọ gbé báwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn tá à ń sọ àwọn àfáàtàn wà lójú ọ̀nà kí lọ́nà kí nàbí ìwé ni o kí nìdí nígbà ayé ìgbà tá nàbí kò tán táwọn sọ̀hábà ń bẹ láyé kí ṣe gbogbo àwọn sọ̀hábà ni wọ́n padà ń rí ànábì lójú rẹ̀ ìyẹn sọ wọ́n di pé wọ́n ìṣẹ́ ni ọlọ́run torí pé tẹ́lẹ̀ mi fi ń wò póun fi wà sọ́là ní ìsìn agbóhun ti wọ kíláàsì àwọn ẹni ọlọ́run oní pé bóun bá ṣe rí ànábì sí lójú ẹ̀bùn máa ṣe ń gba mẹ́sẹ̀jì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sí. báà náà nígbà tí àwọn ànábì sì kú tán táwọn tàbíìn tó dé àwọn táwọn ẹ̀dẹ́ pàànàbí tó ń rí pé kọ́dún wọn ló tún dáa jù táwọn náà tún súnmọ́ lọ́hùn ọ̀gọ̀rọ̀ wọn kọ́ ni wọ́n ṣe ń rí ànábì lójú rẹ̀ ló jẹ́ pé ńgbà tí ẹnìkan claim nígbà yí àwọn sọ̀hábà ipò ń rí ànábà Muhammad sallallahu alayhi wa ìyẹn àwọn afáànà rí pé ká lọ bá àwọn àfẹ́ẹ̀sìn àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ti kàtàn nábì dáadáa bí pé tó bá ń ròyìn tó rí lójú yẹn wọ́n mọ̀ tó bá yàtọ̀ sí tí wọ́n kà nù tàn níbi wọ́n mọ̀ sọ fún pé ọmọ ìyá ẹni tó rí hùn ó lè jẹ́ ìfìrìtù mílíọ̀nù jíìnì ni o <laughs> ó lè jẹ́ nǹkan mìíràn àwọn àjẹnú o tí ta bá sọ pé ó lè jẹ́ nǹkan mìíràn àwọn àjẹ sí pé wàá takò hadith ni àtakò aṣípàdà mẹ́rin ẹ̀wọ̀n ìgbà tẹ́ni wàá lọ sọ fún Abdullahi كاتي في اليوم بيوتنا بيون سفوه لنا شلايير فوا ديسكريب انتو ريلو جونا فوا ان يوا ديسكريب هو ديسكريب بيا انتو ري وري بي حسين تام سلمان ابا محمد صلى الله عليه وسلم عبد الله بن عباس واسوبيا النبي قالوا لي فريق كوسنتيا تاع حسين تي عبد الله بن عباس اجي انا ابا محمد صلى الله عليه وسلم in terms of postures and any other things. fine eléyìí ó ṣàpèjúwe pé sahaba tó fẹ́ describe bá nẹ́bí ṣe rí fún abdullahi ibn abbas ó wulẹ̀ rí hussein hussein wà hussein gangan ń bẹ láyé kò tí ì kú tàbí tó fẹ́ describe ẹ̀ hussein mọ́ bọ̀ hussein bẹ láyé hussein ò tí ì kú dáàmì sí tó ń describe yẹn táwa ti ń wò wọ́n ti di pé ó dà ipò mọ́tò ń sọ mọ́tò ń sọ idan jama'a tá ní kí ẹlòmíì describe tó rí lójú àlá tí ń pè ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ mọ̀ rí lórí mi wọ́n sọ jákujàku lẹ́nu jákujàku wọn lẹ́nìkan ó wọ́ sọ funfun ó náà wọ́n funfun ó wá gbàgé dání ó wá gbàgé dání one ẹ mọ yẹn <laughs> lórí wọ́n sọ funfun yìí ojú tó máa pa nàbì lórí intanẹ́ẹ̀tì sọ̀rọ̀ gan ni pé àwòrán tó ń gangan gangan wọn ò lè gbé wá fún ọ lójú hàn kó wá jẹ́ pé ṣètò òtún wa lọ lò ń bò mí láti máa fi darí àwọn èèyàn ṣùgbọ́n ṣe ìtàn lè lo àwòrán mi kó mọ̀ fi purọ́ tàn jẹ ṣùgbọ́n kò lè lo picture ànẹ́bì gangan rí picture ànẹ́bì gangan kò lè gbé wọ̀ kó lọ gbé bẹ́ẹ̀ lómi gẹ́gẹ́ jẹ́ pé picture ti tiẹ̀ gangan tó ń gbọ́rọ̀ ṣe ìtàn lè lò kó mú kó ń bì wọ́n wà lọ́kàn tó pàdé rẹ̀ ní Kútọ̀nù mo sì rí Kútọ̀nù ní ìṣẹ́ ìsọ pé lágbájá ti ló kú ní àá aṣọ́hadá lè ẹdí ìyẹn ló máa ń bá àwọn àkúdá àyà ogbó ń dáhùn tó ń ṣe tán lè yẹtàn ó lè alice yẹtàn masala sọ̀rọ̀ ìsáàn ó lè change sí àyàn ó lè change sí ẹranko ó lè change sí oríṣiríṣi nǹkan idan ẹni tó wá ní ẹni tó ń rí ó wọṣọ funfun ó nínú gbọn funfun ó ṣerun bí irun lábáwá àbúlé gbogbo ètò ìsọ yìí is a general táwọn yẹn lè rí àmọ́ ẹni tí wọ́n sọ funfun nílẹ̀ lábáwá lójijì kù àwọn ẹni tẹ́gbónúgbọ́n rẹ̀ funfun tó dàgbà tó fi kú sheikh bonobaz irungbọn wọn tó funfun wọn mọ wọṣọ funfun ìdá ni tó ń sọ yìí nìsín ànígbà ó tí ìrà nẹ́bí láti sọ fún nítorí yẹn ìtànjẹ kan nìyẹn tó bá jẹ wọn fẹ́ bàjẹ́ ni ẹni tó ń tí wọn rí wọn mú tẹ̀sùbá rẹ̀ ní ah subhanallah mashirik ojú ayé ànábì gan ànábì yẹn ló tẹ̀sùbá ní ojú ayé ànábì ànábì yẹn ló tẹ̀sùbá lójú ayé rẹ̀ ká tó wá sọ pé nígbà tá nínú ẹbìkú tán yóò sàmọ́ ló tẹ̀sùbà eléyìí ò ní kọ́ ìdá lórí ọ̀rọ̀ pé kí n sọ pé òun rí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí n bá sì rí anábọ̀ Muhammad sallallahu lójú ra ìyẹn ò sọ ẹniyẹn di wípé kó wá láàánú bí pòun láṣẹ kan pànábì ní kó wọn máa kírun jàmá mọ ilé ní kó n ti máa kírun gbogbo eléyìí ìranù ni o kì í sànnábì lórí yẹn anábì ò ní pààyàn láṣẹ ní kọ̀rọ̀ ní ní tí máa takò nǹkan tó ti sọ fún wa ní gbangba ní tí ó máa tako nǹkan tó ti mú wá fún wa ní ṣẹ̀ríà ànábì òní tún kọ́lò mí ní nǹkan míì tí yóò wá yàtọ̀ sí tó ti kọ́ àwọn àjẹmọ́ rẹ̀ àbí tó ti kọ́ àwọn sàhábà rẹ̀ nígbà tó wà láyé. Naam káàbọ̀ síbi a ti sọ̀rọ̀ nípa ìlàlárí Allah subhanahu wa ta'ala àti ìlàlárí anábà Muhammad sallallahu alaihi wasallam káàbọ̀ síbi orú ìyá rẹ̀ ibadallah àlá tí èyíkéyìí nínú àwọ̀ ẹrú sí ọlọ́run èyíkéyìí nínú àwọn ẹrúsìn ọ̀nà be it muslim or christians or any other persons kèfèrí ni mùsùlùmí ni ẹlẹ́bọ ni èyíkéyìí nínú àlàtàbà ńlá kí ni concept islam ní lórí ló jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yọ pé àlàtàmà ńlá yìí anábì wa sallam jẹ́ kó yọ pé mẹ́ta ló pín sí. lẹ́jọ́ pé mẹ́ta ló pín sí nínú hadith sahih muslim náà sọ pé yà sàlásà fàrúyà sọ́ọ̀lẹ́hà búṣìrà min Allah ẹni sọ pé àrúyà tó sọ́ọ̀lẹ́hà àkọ́kọ́ nù rẹ̀ ní àrúyà tó sọ́ọ̀lẹ́hà búṣìrà min Allah aláàdáadáa tí ì tí ó máa jẹ́ mẹ́sìtì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fẹ́ntọ́lá. kí wàá gbọ́dọ̀ ju ríyìn dé ipa àwọn èèyàn àwọn àtakọ lónìí pé wá lálàá láàrin máa ń ṣẹ́ o <laughs> àwọn ti wáá di pé ẹ̀jẹ̀ mọ́sá mọ́ lálàá sẹ́mi o ẹ̀mọ́sẹ̀kẹ́ni kan àwọn àfàlà rẹ̀ dárúbọ àwọn èèyàn káàkiri bushra min Allah ìlànà bíi o le lè ro rò ó lè jẹ́ mẹ́sìgì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa wá rìsíkì sórí pe mùsùlùmí nìkan ló wá lè le rí lè gbà kẹfìrí náà lè rí yes kẹfìrí náà lè rí gbà ìyẹn ó máa jẹ́ ẹ̀rí sí wa Yusuf alayhi salatu wa salam ọba àgbà ala to la lá àlá tó lá àtàwọn tí wọ́n jọ wà lẹ́wọ̀n eléyìí ó kèfèrí náà lè lálàá tí ó sì máa jẹ́ bushra min Allah tí ó máa jẹ́ mẹ́sìlì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fún ìyẹn wá sí wá di pọ́nkálukó wà dá lálàá káàkiri àwọn ọmọ káàkiri gbogbo agbolé ah, mo lálàá rí yẹn o mẹ́sẹ̀jì mo lè rí yẹn ó le gan mi dẹ́ lálàá kó mọ́ ṣe kí mi sún wọn àwọn ẹ̀yìn ẹ̀jẹ̀ ká àwọn agbọ́dọ̀ sàwọn sẹ́ tó ṣe ń o ngbò tí mọ̀ pò lálàá sí tó bá yẹ pé wá di pé ní tí ó mọ̀ dẹ́rù bá ní mọ̀wùlẹ̀ sọ fún un bá a ṣàdúrà tó ń lóyún ẹsẹ̀ lọ́mọ ìtúwọ̀ sọ pé yóò sì ń bá a ṣe sójú àlá náà sọ pé kó tún pa ẹran kó tún pa díẹ̀ ah, ìyẹn ò sí inú gbogbo súnà anábà Muhammad sallallahu alayhi wa sallam ah, ìyẹn ò sí nínú minhaju anabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n ti lára tá láǹtí jẹ́ pé ní tó lè dẹ́rù bá ah, ẹlẹ́ẹ̀kejì òun náà ni wàrúyà rúyà làháyà àháwìlù mìíràn ṣètọ́n náà rúyà tó yẹ pé tàhásínú mìíràn ṣètọ́n rúyà ìtẹ́ pé ما máa fi ń kó bàǹjẹ́ báwọn èèyàn àlá tí ṣètọ́n bẹ́ẹ̀ pé tó bá jẹ́ káwọn èèyàn la yóò sì máa kó bàǹjẹ́ báwọn irú àláwò nígbà yà nàbà Muhammad sallallahu alaihi wasallam arákùnrin kalaba nàbì onírìnsì ọlọ́run òun lálàá pé wọ́n gé orí òun orí òun wá rò lọ bó ṣe wá rò lọ òun wá tún wá ń sáré tẹ̀lé ẹ̀jẹ̀ ń tán górí ẹ̀jẹ̀ tún wá ń sáré tẹ̀lé òun òun ká débi lórí òun wà ní òun ká gbẹ̀rẹ̀ òun ká ti bọ̀ padà ni. anábàá Muhammad sallallahu jẹ́ kó yẹ nìyẹn pé gbogbo ètò lálàlá yìí ètò sọpọ̀ orí eré pa ṣíṣe ìtàn máa ń fa àwọn èèyàn ṣe oríṣi àwọn èèyàn ní ṣe ìtàn ti dẹ́rùbà oríṣiríṣi olóyún ní ìjẹ́ kójú ìkàlẹ̀ sójú ọ̀nà tọlọ́mọ ló ti di ọ̀lẹ tó náà ti wá dẹni tí ń káàkiri ilé ẹlẹ́bọ orí òkè tí ó yẹ kó káàkiri ogun ló ti káàkiri sí lọ́jọ́ pé ó kàn lálà ṣùgbọ́n pé pa àti sọnù àmú mínìhàjà nábì ló mọ abálàlà ó ti ní tànàbí kọ wa ètò dáa ó kọ wa ní nǹkan etí ọ̀dà tí ó pé jẹ́ ìbànújẹ́ látọ̀dẹ̀ ṣetán tí ìjọba tánàbí dákọ̀ fún wa sallallahu alayhi wa sallam ẹnàmì sọ pé wàrú ya mimma yuhdithu al-mar'i nafsahu òun náà ni aláì tó jẹ́ pé ìntọ́mọ nìyẹn ń rò òun ni ó kọ̀ sí kéèyàn máa lárú àlá yẹn ìyàn tí ń ṣe pọ́sẹ̀sì tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó kàn án lálàá pé òun sáà ń gbà á àní bóun ṣe wà ojoojúmọ́ náà máa lálàá pé òun wà nù plane ṣe pé in tó ń gbé sùn yẹn ni ó máa ríro jùjùjù lójú oorun likewise ẹni tí wedding rẹ̀ ń bọ̀ wedding wa kọ̀sẹ̀ kan tí èsì àsìkò covid gbé wọn lè change ẹ̀ tó tún gba ah, ọ̀sẹ̀ kan hmm. tí èsì àwọn tó ti ọkọ̀ sèrànù tó gbé wèrè lọ o tí ó yẹ pé kò wulẹ̀ jọjú gan o ah ṣàlọ ìyàwó mi ò wọlé ó wá sàn án rò sùn kódà yóò tún mọ pé ń gbé pílò tiẹ̀ bí ń gbé pílò tiẹ̀ náà yìí àkàwọn rẹ́rìn ni gbogbo àwọn èèyàn tó bá ronú tó bá sùn ó fi hàn kẹ́yìn jẹ́ pé yóò tún máa lála àwọn nǹkan mi ó lè máa lála pa àwọn àjọṣe àjọṣe oríṣi àwọn nǹkan kọ̀ọ̀kan ìyẹn ló máa bẹ́ẹ̀ náà sì ni gbogbo tó máa ń ṣẹlẹ̀ nínú pé èèyàn lálàá nínú àwẹ̀ àbí inú kan yìí gbogbo àwọn nǹkan tí a bá gbé sùn tá a gbé sùn ní ròrí ó súnmọ́ anábà mahasana sọ pé bí máa ń ṣẹlẹ̀ tó yẹ pé ọkàn wa náà yóò máa ya píkṣọ ẹ̀ lóríṣiríṣi fún wa nígbà tá a bá sùn. eléyìí ò ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí anábà mahasana ń pín àlá wa sí tá a bá sì gbogbo ọ̀rọ̀ alátúnkálukú wa ńlá èyí tó ń bọ́ kọ́ọ̀lẹ̀ ó ní anábà Muhammad sallam sọ pé idha ra'a ahadukum ru'ya yuhibbuha yuhibbuha tẹ́nì kọ̀ọ̀kan ní bẹ́sí lẹ́lẹ́là tó yẹ pé a nítorí lójú aláyin tó múnú ẹ̀dùn ni kìsìn tó bànújẹ́ ó lálà pé òun lówó lọ ó lálà pé a bísíǹsì wọn bùnmù sí ó lálà pé òun tó ti sóríire sí ó lálà pé ogun tóun dáwọ́lé lórí ó ti ń yàtọ̀ fa innama hiya min Allah anabisa gba eléyìí látọ̀dọ̀ ọlọ́run ló ti wá falyahmidullah alayha kẹ́ni ẹ yára pé òun dúpẹ́ lé lórí ẹ wo kọ́ tó bá ti lára táyẹ pà láyẹn bá jẹ́ nǹkan dáadáa yá aṣẹ́ tètè sọpẹ́ o tètè dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wal yahdith biha anábà sọ pé kẹ́ni ẹ sọ fáwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n nínú àdìsí yìí àdìsí kan wà tánàbà mẹ́sàn án sọ fún wa nínú àdìsí mi ní pé kẹ́ni ẹ mọ́ sọ fún èèyàn kankan àfi kó jẹ́ pé ń nífẹ̀ẹ́ sí tí èsẹ̀ ń ojú lórí ọ̀rẹ́ rẹ̀ òdekùn jẹ̀mọ́ràn tánàbà kìlọ̀ ilé fún wa pété abára là dáadáa kó má yẹ pa máa ṣe bòlòbòlòbòlò káàkiri àwọn afa máa ń lo kọ ìdá kan wọn ista'inu hawa'ijakum bi kitman bùkátà tó ń gbọ́ lọ́tọ́ jẹ́ bùkátà dáadáa bùkátà ń lọ pẹ̀lú kó o panumọ́ panumọ́ gbogbo nǹkan kọ́lẹ̀ yẹn sọ fún yẹn dáadáa tó ńlá gbogbo fíṣàn dáadáa tó ti rí lójú wọn gbogbo ẹ̀kọ́ ń sọ kí ìyẹn mélòó làmọ̀ tó nífẹ̀ẹ́ wa àmọ́ ẹni tí ẹ pé yóò máa hélì wa lónìí fẹ́ pé ó kàn hélì wa gbọ́ torí wa ni lẹ́yìn wa bí kó gun wa lọ́bẹ̀ kàbí ká kú wa mọ́ ni. tó yẹn pé the best options for now ó ní kéèyàn ṣe kí ni kéèyàn ṣe kìtìmọ́ọ̀nì àyàfi àwọn èèyàn kan wà tí wọ́n mọ̀ pé aláníyàn dáadáa ni wọ́n kéèyàn bá sọ fún wọn wọ́n ṣe kí ni wọ́n tún gbá yẹn mọ́ ni ṣùgbọ́n náà eléyìí ni kọ́ ìdá tí a bá lára dáadáa látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ní kí n àdúpẹ́ kí n ṣe kí ni kí wọn àdọ́lọ́run sì kó sì dákẹ́ àbí kó sọ fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí kẹ́ni ẹ̀ náà tí wọ́n bá ṣàdúrà sí pẹ̀tọ́ ọlọ́run ojú òṣìṣẹ́ ọlọ́run jẹ́ wá sí mọ̀ṣẹ́ tí kìí sẹ́ni tó ti rọ ọkùn tó wá ní àyẹ̀wò àrí náà kò dáa fún mi débi pé wọ́n á kọ́lé tó fáin gan ó lè kọ́ àìrí yẹn bá yẹn kọ́ nínú hadisi Sa'id al-Khudri náà anábì wa sọ fún wa yìí pé òye ìdàrọ́ àgẹ́rù dáre kẹ́mi máa yẹ kọ́ tẹni ẹ bá wà lálàárí nǹkan míì tí ò múnú rẹ̀ dùn nǹkan tó bà ní jẹ́ olóyún ni wà lálàá pé ah wọ́n fọ̀fẹ́ gba kinní kan àbí wọ́n ṣe kinní kan àbọ̀ igun náà lójú oorun àbọ̀ fún ní nǹkan jẹ ó sì ó máa a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí òun gangan wà láwọn ìyálàyà àdòrò tí wọ́n lára pọ́n fún yàn ní nǹkan jẹ lójú oorun kíyàn sì jì kíyàn sì dépo lẹ́nu yìí kíyàn sì gbìyànjú oúnjẹ elépo kó tó sùn gàrí ló mu kó tó sùn gàrí ò sáà lépo nígbà tí ó jì ó kàdùgbà

tí wọ́n bá kọ́ láwọn ṣáájà àwọn ẹ̀yàn fílà àwọn ẹ̀yàn fílà àfààyàn ọkàn mímọ́ balẹ̀ nígbà bá tó dọ́dọ̀ àwọn ẹtẹ́sù fẹ́ jẹ́ kó dé gangan ìgbà lọ́kàn ló tó wá balẹ̀ ṣùgbọ́n tẹ́ pẹ́ tó bá dìrọ̀ mọ́ súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n gbà tó ń ti ṣe yín ṣètọ́n ojú ti tì ọ́ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ojú sì ti ṣètọ́n nǹkan nìyí anábọ̀ sọ pé tẹniyẹ bá ti wá gbà pé látọ̀dọ̀ èṣù ló ti wá fàlìyẹ sẹ́yìn mi ṣáàlì ha tẹniyẹ gbìyànjú kó fi ọlọ́run wá sọ kó ń bí aburú ṣètọ́n wàlá yẹ kúrò ha àlẹ́ anábì ní kó ṣàdúrà lẹ́yìn àdúrà tó tún wá sí nǹkan kíláà jì ní kó wá sí wàhálà yẹ kúrò àyàhàdà mọ́ lọ bẹ́ẹ̀ni kankan kó bọ́ ọ̀tún àlà mọ́ lọ bẹ́ẹ̀ni kankan pa àfáà sí ẹ̀ máa ń pa àlà mọ́ lọ bẹ́ẹ̀ni kankan kó bọ́ wá náà kó bọ́ wá túmọ̀ rẹ̀ torí tán bẹ́ẹ̀ ti dọ́ bọ́ wá túmọ̀ rẹ̀ yọ ọ́ sẹ́wọ́ torí pàǹdé sọ pé wàhálà yẹ kúrò àyàhàdà mọ́ sọ bẹ́ẹ̀ni kankan fàyín ní àlà àtọ̀gbọ̀ tó bá tó bá ti sọ fẹ́ẹ̀nì kankan kò ní ní ọ̀la ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ti sọ fún yẹn yóò ní ọ̀la ẹnìkan ara ni ṣe mọ̀ ń pa àlà mọ̀ ń pa àlà mo ní kí lóde bá ṣàlàyé fún mi mo ní lẹ́yìn mi tẹ́ sọ fún ẹ̀mọ́ sọ fún ẹnìkan kan mọ́ ní tẹ́ sọ yẹn ọlọ́run níjọ́ ṣẹ́ o ṣùgbẹ́ tó bá lọ bá àfáà kan ọ̀rọ̀ à ń bọ̀ wá tùmọ̀ àlákì ní wọ́n á ń tú fún ọ ń tú fún ọ ń tú fún ọ aburú ti ń tú fún ọ wó padà ṣẹ kódà kò jẹ́ pé kì í ṣètumọ̀ aláǹgangan kó má jẹ́ pé tùmọ̀ aláǹgẹ̀gẹ̀ ni aburú yóò padà ṣẹ torí pé náà sọ pé má jẹ́ kán bọ̀ ọtú ìwọ kan wá fọlọ́run wá sọ kúrò níbi kíni níbi aburú yẹn ni tó àti fọlọ́run wá sọ fi okú lẹ̀ fún Allah wa ta'ala ṣùgbọ́n gọ̀rọ̀ wa lónìí àwọn èèyàn tó bá débi pé wọ́n ti máa ní ká má lọ àfa ni wà lọ ìwé àlájọ ìwé ìtumọ̀ àlá Joseph àfa Joseph alálà ó lọ ra ìwé ìtumọ̀ àlá ìwé ìtumọ̀ àlá tó tún wá rà ìjẹ́mọ̀ èyí túmọ̀ sí pé nǹkan bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ bí ìṣòro kan all as denti ẹ̀wọ̀n bá ní kí ìṣèdè mu àbí kí wọ́n se máa ń pè òní ìṣèdè kàn má lòdì òní ìṣèdè kàn má sáà ni wọ́n ṣe máa ń fìtínà ayé ara wọn tí wọ́n máa ń kóra wọn sínú ìdààmú báyìí eléyìí wọ́n ṣàpèjúwe pé Islam ẹ̀sìn kan tí ò ní wa lára wa ni ká má nira wa lára àdúrà rẹ̀ níbi nìkan ṣe lẹ́yìn bàtà wá ṣe àdúrà tán ó wá fún kọ̀ọ̀kan wa ó wá ní ètò bá jábú mọ́ wùlẹ̀ wẹ́ nìkan kan tó máa sọ fún kí sọ fọ́lọ́n kó sì fi yókù lẹ̀. nínú nǹkan ìdá mi tànàbí wa kọ́ wa lórí tá a ṣe lórí pé tàbá lálà burúkú yìí anábì sọ nù hadithi Jabir radiyallahu anhu anábì Muhammad sallam sọ pé idha ra'a ahadukum ru'ya yakrahuha falyabsuq an yasarihi thalatha anábì lẹ́nu tó bá lálà kan tẹ́ pa látó láyẹn dẹ́rù bá àlàtó láyẹn bànújẹ́ kó fàtẹ́gùn sẹ́ apá òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wal yasta'idh billahi minash shaitani thalatha kó sì fọlọ́run wá sọ kúrò lọ́dọ̀ ṣèitán lẹ́ẹ̀mẹ́ta wọ̀lìyàtàhàwàlà àn jambihi alẹ́dì kan àlehi ẹgbẹ́ tó fi dìde ẹgbẹ́ tó fi bára rẹ̀ nígbà tó fi lálàá burúkú tó bá fẹ́ sùn padà ẹgbẹ́ nǹkan ni kó fi sùn kó fẹ̀gbẹ́ mi sùn kó change ẹsẹ́gbẹ́ mi kódà kó yẹpẹ́ gbé òsì ní padà change ẹ̀sìn ànábì ní pé aburú yìí ò ní padà ṣẹlẹ̀ lára àwọn àdúrà wa ni a fi mọ wá sọ kó lọ́dọ̀ ṣèitán nínú aburú òun náà ni àwọn àhàdí sànàbà màṣálẹ́m tó ti ṣàlàyé fún wa ń pa àwọn ìsìnàza àwọn tá a lè mọ fi wá sọ jẹmọ́ra àtìgbára ń lò ń gbẹ kákan máa máa wá àwọn àdúrà kan táwọn fi kó bára wa kí àfáàdá òní ẹni máa ṣe ní wọn náà kakò yẹn tẹ́ kò wà lè kakò yẹn ọdọọdún mọ́nà ẹ̀sọ́ ọdún náà ní máa mọ Kùránì ìka ni ìyẹn náà ló fi jẹ́ pé àfihàn ń sáré báwọn tó yẹ ká lọ sáré bá idan àwùjọ lẹ́mìnà ṣètọ́ ní rọ̀jìn ara rẹ̀ ni ara rẹ̀ tí wọ́n ń bẹnu islam muslim tàbá ní islam muslim citadel àárí ń bẹ̀ níbi tí ẹ pé wọ́n ti kọ́ fún wa pé tàbá ń lérò àwọn àlàbá yìí níta lè ṣe ń bẹ̀ náà nìkan sọ pé a'udhu bi kalimatillahi tammati min ghadabihi wa iqabihi wa min sharri ibadihi wa min hamazati shayatina yahdurun. wọ́n sọ báyìí mẹ́ta náà bìnrin kásọ kásọ kásọ fàdégùn sọ pé ó sì wà ní táàdà àmúrò. àbíkọ́ ẹ pa ìkan tẹ̀ ń bẹ́nu al-Qur'an tó jẹ́ para àwọn dùn بربي أعوذ بك من همازة الشياطين وأعوذ بك ربي أن يحضرون gbogbo àwọn eléyìí tá a ti sọ àwọn eléyìí àtàtẹ́gùn sàpò òsì wa ó ti tán nìyẹn ṣùgbọ́n torí pé ẹni tí ó wà á ní ká máa ran jù tí ó ní ó yá à ń tẹ́ rí un tí a fẹ́ kọ́ sẹ́ o oyè irú gbóná lẹ́ẹ̀bì sàlùwàlà ẹ wà kẹsàn-án kó kí n lórí odó ẹ wà máa ran jù ẹ wá ti ṣe léyìí ẹ ṣe bá ń fọjọ́ mẹ́ta ń tẹ́ rárá nǹkan ní gbogbo yẹ kó ti ṣe sáìsì báwọn yóò gbà yóò gbà yan gbọ́ ṣùgbọ́n tó bá <laughs> àwọn tí ó gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n ní lára yẹn ni ó jọ lójú kájẹ́ kí nǹkan tá nàbì kọ́ wa kájẹ́ kó jọ wá lójú kálá subhanahu wa ta'ala gáìdì wa nínú guidance tá a tún lè lò tá a fi gbọ́n tá nàbì sọ ń bì yé ó náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Yusuf anábìwá Yusuf alayhi salatu wa salam àti àwọn ọmọ ìyá rẹ̀ nígbà tí anábìwá Yusuf alayhi salatu wa salam nígbà tí wọ́n lọ bá bàbá wọn tí wọ́n ṣàlàyé nínú àyà ẹlẹ́ẹ̀kẹrin kọ́ nínú sọ́ọ̀tù Yusuf anábìwá Yusuf wa lọ ṣàlàyé gbogbo tí àwọn lálàlà wọn lọ ṣàlàyé rẹ̀ fún bàbá wọn nígbà tí wọn lọ ṣàlàyé fún bàbá wọn wọn ní pé nínú ayé alukuhẹ́ni ọlọ́run sọ pé ọlọ́run ní ìdíkọ́lá Yusuf lè àbí ìhìyà abet inni ra'aytu ahada ashara kawkaba wa shamsa wal qamara ra'aytuhum li sajidin ìrẹ̀ àbá mi mo eleven eh, ẹ̀rẹ̀ mú kínní wàṣẹ́mùsù wal qamaru ra'aytuhum li sajidin gbogbo tí mo sì rí yìí mo rí i pé ra'aytuhum li sajidin wọ́n forí kalẹ̀ fún mi. bàbá gidi tó bàbá rí kò bá tú àláhùn bàbá mọ̀ nù kan wọn deep inside inú ọkàn wọn pé aláì alámì nípa ọmọ yìí yóò padà débi gíga kan nù ayé mẹ́sẹ̀jì ni pé ọmọ yìí ò débi gíga kan nù ayé wọ́n á fún ọmọ yẹn ní ìtàlá yẹn ó fi ṣe é ṣe kí wọ́n á sọ fún kọ́ọ̀lá ya bunayya ìrẹ ọmọ mi la taqsus ru'yaka ala ikhwatik la taqsus ru'yaka ala ikhwatik ntò lánàá là mọ́ sọ fún àwọn ọmọ ìyá rẹ̀ mọ́ sọ fẹ́ni kankan torí tó o bẹ́ẹ̀ lè sọ fún wọn yahsuduka wáyé yahsuduka rúkàlgọ̀wá ìlú wọ́n padà ṣe kí ni wọ́n máa ṣe kéta rẹ o tí wọ́n wá ṣe kéta rẹ jẹ̀mọ́ níta fẹ́ múlò ń bí ni pé wọ́n lè fara nìyàn látara pé níta máa báyàn tú àláǹsì tí wọ́n báyàn fọkàn tẹ̀lé láburú abúlé yẹn lè padà máa lè pa o àwọn olójú bú ń bẹ o ṣẹ̀ríà Islam ní ká yẹn bọ̀ wọ́n tó wà fẹ́ kọ́ lójú bú wa lágbára nínú iṣẹ́ tó bá ń ṣe ìwọ ni kò wá panu mọ́ inna shaytana lil insani aduwwun mubin torí pé shaytan ọ̀tá ló jẹ́ fún àwọn ọmọ nìyẹn àwọn náà sì gbìyànjú gbìyànjú ká mọ ní ọ̀tá eléyìí ni àwọn kọ̀wáìd lórí ọ̀rọ̀ àlá nílá díẹ̀ nínú ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ Islam ṣùgbọ́n náà tàgbọ̀rọ̀ tí wọ́n fẹnu mọ́ nílẹ̀ òun á ní pé tàgbọ̀rọ̀ tún kílẹ̀ níbẹ̀ a gbọ́dọ̀ gbọ́yé kó fi lè kọ́ba ọ̀gọ̀rọ̀ àwọn mẹ́sẹ́gì tó bá jọ mọ́rọ̀ àlá la yu'khadhu al-'abdu 'ala ma yarahu fi nawmihi wọn ò lè ya jẹ nìkankan lórí níta abálálàlà nínú ṣẹ̀ríà Islam aláṣùn àtàrí ò ní fìyà jẹ nìkankan lórí níta abálálà nínú ṣẹ̀ríà Islam ìyẹn kan wọn lálà wọn lálà pé òǹgírí ẹnìkan ah, bọ́ọ̀lẹ̀ òǹgírí ẹ̀bọ̀lẹ̀ òun tó ń ah, yìnbọn máa fámílì ẹ̀ ó dẹ̀ pé <laughs> irú àlá náà ni ṣùgbọ́n tí yẹn bá lérò àwọn àlá báyìí àbí yẹn bá ṣe aburú lójú ràn àbẹ́ tí ó ti ń yàwó ní ti ń ìjìyà wọn ò ní fìyà rẹ̀ jẹ́ wọn ní fìyà rẹ̀ jẹ wọn ní fìyà rẹ̀ jẹ kílẹ̀ yíwa ẹ̀ríwa náà ní hadith anábà muhammad sallam tó tó rúfin alkọlẹ́mù àn sàlásà àwọn èèyàn mẹ́ta kan wà wọ́n ti gbé kéèkì sókè fún wọn pé pẹ́ǹtì wọn fi máa ń kọ iṣẹ́ aburú lẹ̀ nígbà tí wọ́n bá sì wà nípò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn ò ní kọ aburú kankan tán bá ṣe wọn ò ní kọ́ lẹ̀ dáadáa tán bá ṣe náà gbà náà wọn ò ní kọ́ lẹ̀ kó alára lójú oorun pé bóun ṣe gbà yìí òun yọ zaka débi gbogbo àwọn alábẹ́ńdù báyọ̀ tápátá ló ń sọ lólówó imagination sì nìyẹn ó sì ń lálàá yẹn nìyẹn wọn ò lè tí kọ̀yán náà fún sí olóore likewise náà ni wọn ní kọ́ tó bá yẹ kó bá láburú náà fún lójú wọn ara wọn náà ni àwọn tá a mọ̀ sí anahim hatta yastaikif ẹni tó sùn títí tí ó fi jí wọn ò ní fi gbogbo ọ̀nà tó bá dá lójú oorun dáadáa tó bá ṣe lójú oorun wọn ò ní kọ́ kankan lẹ́kùn lẹ́yìn náà sùn wọn sì ní fi bí. ẹlẹ́ẹ̀kejì náà tahziru min al-i'timadi ala al-malamat fi ithbat al ìfún a gbọ́dọ̀ wọ́n àwọn èèyàn lórí pé gbogbo níta ńlá nínú àlá ká má jẹ́ kó tì wa lé pé a máa dẹ́rùbà àwọn èèyàn àbá ọgọ́ máa dẹ́rùbà ara wa ọ̀gọ̀rẹ́ tó sọ elu ìdọ̀lẹ́ lónìí tó sọ ẹlòmíì ìdẹ́lẹ́bọ lónìí tó sọ ẹlòmíì ìdíntí gbàdánì kan sọ̀rọ̀ nípa flimsing excuse tí ó jẹ́ kí mọ̀mọ́ òun di tó jẹ́ kí mọ̀mọ́ má di kó má ṣe Islam mọ́ onígídádì àwọn lọ́mọ́ka stupid e-, e-, excuses tí lóun bá ń sọ àwọn excuses tó súnmọ́ àga àwọn olóyún tẹ́kàn mọ́ náà ti lóyún díẹ̀ báyìí orí òkè àánú kan ni wọ́n gbà lọ orí òkè àánú tí ò sáànú ń bẹ̀ ibẹ̀ wọ́n gbà lọ ẹ bá wọn gbọ́ film six excuse nǹkan lára pé yóò fẹ́ le díẹ̀ nígbà wàá fẹ́ le díẹ̀ síbi tó wá lọ ni ó ti rọ̀ wọ́n wà ní kásẹ̀ lórí àpáta gbomi kan wájú ọ̀yà máa bẹ̀ lọ́n ẹ wọ àdúrà tí ò fẹ́ ṣe àwọn èèyàn àmọ́ fọ́ọ̀sì ẹ̀ sí ó yá máa bẹ̀ lọ́n ẹ̀yà ní orúkọ Jésù kìnnìkan kìnnìkan bá a tọ́ mọ́ ẹ̀ ṣe àṣùbà àgàrí kí làwọn wá kiri tí ò sí ní Islam eléyìí ọ̀nà àwọn kan ìdá ìtẹ́ pé tá a bá lè mú lo yóò sì mú wa kó ọ̀nà àwọn fìtínà yìí kálá subhanahu wa ta'ala kó ṣe wà láwọn jẹ́nà kó má ṣe wà lámàlá wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam tasliman kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh